ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn òde ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí àṣà àwọn eléyìnbó wọn a máa ní what is good for the goats is also good for the gander mm. bẹ́ẹ̀ ni ẹ wo ayé yìí àdáfẹ́yàn kan ẹ àwọn olólùfẹ́ Títí Marshal èyí tó ti fìgbà kan jẹ́ ìyàwó K1 the ultimate wọ́n ti jáde wọ́n ti bẹ́ sí orí ayélujára ṣe ni wọ́n ń bá arábìnrin yìí wọ́n ń bá a yọ̀ wọ́n ń bá a dúpẹ́ hmm. fún ọkọ tuntun èyí tó ṣẹ̀ rí ẹ̀ àwọn èèyàn ti gbàlò tí wọ́n ti ń gbàjó tí wọ́n sì ti ń bá arábìnrin yìí tí wọ́n ti ń bá a yọ̀ hmm. eléyìí ya àwọn èèyàn lẹ́nu nígbà tí arábìnrin náà tó gbé fídíò kan jáde níbi tí òun àti ọkọ rẹ̀ tuntun tí wọ́n ti ń lọ́ mọ́ra wọn tí arábìnrin arẹwà náà ti sì ń rẹ́rìn-ín músẹ́ tínú ń dùn hmm, ẹ̀yin èèyàn àbẹ́ ẹ̀ rí tá a bá gbàgbé títí marshal tó ti fìgbà kan jẹ́ ìyàwó gbajúgbajà olórin fuji èyí tí a mọ orúkọ rẹ̀ sí wàsíù ayíǹde kó tóó di wípé arákùnrin yìí lẹ́yìn ìgbà tí obìnrin yìí tó bí ọmọ bíi mẹ́ta fún un ó sì pàṣì ó sì lọ hàn mọ́ emmanuel arọ́pò emmanuel arọ́pò ló wà lójú ọpọ́n tó sì jẹ́ wípé yóò sì jáde yóò sì mọ kí ní mẹ́sàn-án mẹ́wàá ẹ bó tilẹ̀ jẹ́ wípé láìpẹ́ láìjìnà yìí náà la gbọ́ wípé tírélà ó ti gba àárín wọn kọjá hmm, bí ìṣe máyégún ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o hmm, títí màṣá ó jẹ́ ká mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé òun ti bí ọmọ mẹ́rin ẹ má jẹ́ ká gbàgbé ọkùnrin tí títí màṣá èyí tó gbé sí orí ayélujára yìí òun yóò jẹ́ ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin èyí tó ti fẹ́ lẹ́yìn ọmọ mẹ́rin hmm ẹ̀yìn èèyàn ó tún jáde ó jẹ́ ká mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ọmọ tó ń bí ti tó bíi mẹ́rin ẹ ó lóun sì wà lójú ọpọ́n ò bẹ́ẹ̀ sì ni ẹwà òun sì wà síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọ́n sì tún ń kó ń jẹ ẹ rọ́ṣirọ́ṣì bíi indomie <laughs> abẹ́ẹ̀rí ó lóun ò lè jẹ́ kí ọkùnrin kan wá sóǹde kọ̀ǹdẹ̀ òun ò lè jẹ́ kí ọkùnrin kan wá mọ́ fi òun pa òun ò lè jẹ́ kí ọkùnrin kan ẹ kó sóǹde omi ìsanwó tí wọ́n lò tán tí wọ́n sì dànù <laughs> ẹ̀yin èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí eh, títí marshal ó wà ní ojú ọpọ́n o ẹ bẹ́ẹ̀ ni ó ti gbé ọkọ̀ tuntun jáde ó ní bí ọkọ bá kọ ni ọkọ lèèyàn ń fẹ́ báyà náà bá sì kọ ni ó ní aya làyàn ń fẹ́ hmm. abẹ́ẹ̀rí ẹ wo àwọn èèyàn bá ń dúpẹ́ àwọn èèyàn bá ń yọ̀ ní orí ayélujára tí oníkàlùkù sì ń sìnkìnnì tí wọ́n sì ń gbàlù tí wọ́n ń jó gẹ́gẹ́ bí nǹkan tí àwọn olólùfẹ́ rẹ̀ kọ wọ́n kọ ní èdè gẹ̀ẹ́sì ẹnìkan tí a mọ orúkọ rẹ̀ sí olúwàbùnmi hmm. ó kọ ó ní enjoy yourself àdùfẹ́ ìyá àwọn ọmọ alálùbáríkà àkú ọdún hmm. ẹnìkan náà tẹ̀síwájú tó porúkọ ara rẹ̀ ní bewis ó ní hmm, i've never been this happy for a stranger congratulations ma ẹnìkan náà tẹ̀síwájú tó pe orúkọ ara rẹ̀ ní truth is bitter naija ó ní um mm. brief to the only one that refused to be used and destabilized by the so-called um, mayegun. ẹ wo wọn tẹ̀síwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ ẹnìkan náà èyí tí ó gborúkọ ara rẹ̀ ní dọ́là dania ó kọ́ ó ní alfatia i'm happy that love has finally found you you are brave um, hardworking selfless may allah may almighty allah make this permanent in your life you deserve a good man to complement your status carry on babe um ẹnìkan náà tí orúkọ oladun ni jẹ́ hmm, organic oni. ní hmm, how can i tell this woman i love her vibe what zodiac sign is she ẹ wo ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí oníkálukú bínú wọn ṣe dùn tó wọn sì jáde tí wọn wá ń fi ẹ̀dùn ọkàn wọn tí wọn fi hàn tí wọn sì ń bá títí màṣá tí wọn sì ń bá jó tí wọn ẹ gbọ́ ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni wípé kí ló dé tí àwọn èèyàn fi ń bá arábìnrin yìí tí wọ́n fi ń bá ń yọ̀ ṣé nítorí pé máyégún ẹ pé ó máa ń fẹ́ wọn tí ó sì fẹ́ wọn tó bá ti fẹ́ wọn tó ṣù á sì tún pa wọ́n tì á sì tún hán mọ́ ẹlòmíì ni àbí torí wípé wọ́n ń wò bí Wàsíù Àyìndé bí ṣe ń ṣe àwọn obìnrin ní ìṣekúṣe bóyá ìdí nìyí tí wọ́n fi ń bá arábìnrin yìí tí wọ́n fi ń bá ń yọ̀ hmm, eléyìí ò yé mi àbí <laughs> fẹ̀kàn tẹ́lẹ̀ náà bóyá ìwà Wàsíù Àyìndé kò tiẹ̀ wulẹ̀ bá wọn lára mu tẹ́lẹ̀ nígbà tí wọ́n wá rí wípé ìyàwó tó kọ̀ ọ́lẹ̀ tó lòun ò fẹ́ mọ́ gẹ́gẹ́ bí àwọn eléyìnbó wọn ò ní hmm, one man food is another man poison abẹ́ ẹ̀rọjọ ayé bí wíwọ́ bá lò ṣe ẹlòmíín náà sì hàn níbi tí ó bá dé. ẹ̀yin èèyàn mi hmm, àbẹ́ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí fọ́nrán mi tí ń kọjá yìí ẹ̀bẹ́ẹ̀rí arábìnrin náà pẹ̀lú ọkọ rẹ̀ èyí tí wọ́n ń lọ mọ́ra wọn sínú ara obìnrin náà tí sì ń dùn tí ń rẹ́rìn-ín músẹ́ abẹ́ẹ̀rí téèyàn bá rí olólùfẹ́ èèyàn inú èèyàn á ara èèyàn á gágá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí tí ń kọjá lọ yìí ẹ abá arábìnrin yìí abá ayọ̀ abá dúpẹ́ hmm ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ èyí tó ń lọ káàkiri orí ayélujára yìí ẹ gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ kájọ sọ ẹ jẹ́ kájọ jọ bá a ṣe jọ máa ń ṣe ẹ sì mọ́ gbàgbé owó bá a bá ṣe ń jọ àwọn fídíòs wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share tó bá ṣe gbà kọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti follow péjì yìí abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ́ẹ́